dáadáa bí ọ̀pọ̀ ọ̀pọ̀ òde. ọlọ́run bá fẹ́ ṣe kájẹ́kọ̀ọ́ kékeré bí wọ́n bá fẹ́ gbà ń lọ́wọ́ lọ́wọ́ bá ó ti tó ti ṣe ẹ̀yìn fún. mo ti tó ti ṣe ẹ̀yìn fún. rọrùn ọlọ́kọ́ mọ̀ sọ àná. pàápàá jùlọ tá a bá mọ̀ wípé lọ́jọ́ tí èsù ṣẹ̀kọ́ ló ti dágbére sọ́lọ́run sọ́lọ́run bá ti lóun kú ẹ̀jẹ̀ sọ́bọ́lọ̀ ń jáde wípé pàṣẹ àpá ìlà ọlọ́run ọlọ́run sọ nínú ojúlóṣù là á bá ẹ̀wọ̀n dání náírà àpò ṣẹlọ ọ̀gá ìlú ó ṣì ọ̀nà ẹ̀rọ ọjọ́ ọ̀gbọ̀n mẹ́jọ wọn bẹ̀rẹ̀ ìlú ìlú ìlú ọ̀rọ̀ láti pẹ̀lú

alùpùpù ẹ̀dá ti wá sí káká ló kú mọ́lé ló ṣe yí pé ọ̀rẹ́ ìdìbò àtàkùn wọ́n ní kí ló tó ọ̀rẹ́ rẹ̀ sí láyé ó ní ìwọ ìwà wá ibi alẹ́ ẹ̀ ní lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti lẹ̀ ẹ́ lọ ẹ̀ ní lọ lókè yìí lẹ́yìn bá ti lẹ̀ ẹ́ lọ sọ̀rọ̀ ọ̀nà ìyọ̀tọ̀mọ̀ bá tó dúró déédéé kí wọ́n sọ̀ ó bí láti tẹ̀sẹ̀ táwọn ọmọ ìyá ọlọ́ tí wọ́n ti rí ọdún rẹ̀ ẹgbẹ́ tí ó lòkù sí wọn ní nígbà kọjá. sọ wá ló méjì ọmọ abẹ lọ́wọ́ àti òfin ọbẹ̀ lọ. ètò kíkí náà ó ní tí ó ṣeé ṣe ọmọ ẹ̀ ní ìyàn láti kọjá ẹ̀dá wo àwọn ọlọ́run ti wọlé náà lọ. gbogbo wọ̀nyí ohun tó sọ di ọ̀rọ̀ ẹ̀yà lórí ọmọ nìyàn níbi àmọ́ ìmọ̀ àtọ́lọ̀ kàdùà. ara àmọ́ ìmọ̀ náà àtọ́lọ̀ pàpọ̀ kẹ́yìn wà lórí ẹ̀jẹ̀ wà ní ìlú ọ̀nà. ilé ìjọba jẹ́ pé kódà ọlọ́run tí ó yé wa nígbà lùkùrọ̀ hàn ní ó jẹ ṣe pé òun náà lọ́wọ́ bá tó kéde àbúrò ìyẹn tó ti àwọn àrùn wípé tí wọ́n ń pè ní ìmọ̀nà oríṣiríṣi ìmọ̀nà kan báwọn tí lè ìmọ̀nà tó àtọ́jọ́ ọlọ́run wà. àìmọye nínú àwọn èèyàn tó lọ́wọ́ àti jẹ́ ìgbìyànjú téèyàn wà á fi kí lágbájá bá ìbàjẹ́ wọn fẹ́ bí ọmọ àná ọlọ́run kò ní òkú níbi. lọ́rọ̀ mi tó sọ bá nàbì náà rí pé láì sà láì sà kò dá òun wọ́n láti nà mọ́ àyà àti máa ń yà ṣá ọlọ́run ní ìmọ̀ náà ó ti sí lọ́wọ́ ẹ̀. níbo ni ó ti dẹ́ka láti àti máa ń àṣìbá kẹta. ilé àná kò lè fẹ́ ní òkú ọmọ náà.

ولكن الله يحكم الجزاء ànábì tó ṣe wípé sábà bí dáhàwá rẹ̀ lọ́dọ̀ mi tó wà ìmọ̀ ẹjọ́ bí àwọn ọ̀rẹ́ rẹ̀ kó ṣe é mọ̀nà nílẹ̀ ẹ wá ló ń yẹ kí ọ̀rọ̀ ànábì tó wà lọ́dọ̀ ẹ wo yẹ kí ọ̀dọ́rọ̀ ẹ̀rẹ́ ìlú látọ̀tọ̀ ànábì tó lọ́kọ́ àléwájú tó wà tó bá lọ́dọ̀ ẹni ó súnmọ́ ní bàbá tó ń lọ́rọ̀ ẹ̀ bákan náà àkùnjá yàtọ̀ lọ sí àwọn ọ̀sán lọ́wọ́ àjọ ìjọba ẹni tó yẹ pé ojú ojú àìlọ́ wà bàtà ju ìjọba láàbù lọ́wọ́ náà láàbù ọlọ́wọ́ ní oṣù náà àwọn ẹni sì ní ọgbẹ́ ìwọ náà kọ́ sáà kó náà ìmọ̀nà òsínlọ́wọ́ ẹni ká fọwọ́ ọlọ́wọ́ ọba lọ́wọ́ tó bá ti kó òun lọ́wọ́ àlọ́wọ́ rẹ̀ kéṣù tó bá lọ sí jókòó sí kùdí ní àdúgbò ọ̀nà kan ọ̀yà máa wá bẹ́ẹ̀ lọ́wọ́ àbí ọ̀yà bẹ́ẹ̀ lọ́wọ́. اهدنا الصراط المستقيم اهدنا الصراط ìsìlámù ọlọ́run tó kù. nínú àfihàn ìsìlámù ni ó tún ní ìdìbò ọlọ́run báwo ló ti gbáyé báwo ló ti fọmọ irú ìyàwó wo ni ọmọ irú ilé wo ni ọmọ báwo ni ó ti ṣe àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yẹ yìí ọlọ́run máa ká ìṣèlú rẹ̀. ọ̀nà tó dúró déédéé àwọn ọ̀nà tọ́wọ́ tó tún wọ́n ti pọ̀ lọ́dún tó dé láti mọ̀nà tó dúró lọ àbí kí ọmọ abẹ lọ kó lọ́tọ̀. nítorí pé àìmọye yẹn ló ti pàǹdà lọ́wọ́ wọ́n ti fi wúrà pàǹdà tó ti wúrà. káníyàn jẹ náà ti dà tó náà ti fẹ́ ti dáadáa tó ti fẹ́ rí ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀nà tọ́tọ̀ ọlọ́pọ̀ àṣìwájú ìmùsùlùmí ọlọ́nà tó tó ní ní torí wípé àwòrán èèyàn jọ àwòrán yẹn ẹni tí ó tọ̀ ọ̀nà tó tó ní ní òfin ìtumọ̀ tó lọ sí ọ̀rọ̀ torí wípé àwòrán yẹn lẹ́nu ìgbà ìgbà lẹ́nu. àbí kábúra. lábẹ́ lọ́wọ́ pàtúmọ̀ náà rẹ̀ èyí náà ń ṣe ọ́ ọ̀yìn ìlànà ìrọ̀lọ́wọ́ bàbá àlọ́ wa ìwọ̀n náà ilé ìlú ibi mọ̀ wá àjẹ́ mùsùlùmí bá àlejò ẹ̀ ọ̀kan tó kù. tó ń jẹ́ ẹ̀ wá não lóṣèlú kò tó sàyẹ̀ kó sọ̀tà kan ọ̀rọ̀ ara àtúmọ̀ ní ìlú ìrìnàṣẹ́ ọ̀pọ̀ ìṣàfihàn ṣùgbọ́n ká lọ mọ̀ tí wá ọlọ́run wá ní kí pàtàkì ọ̀nà ìdúnyẹ pèlè torí wípé ibẹ̀ ni oríire ayé àti ọ̀rọ̀ wà ọlọ́run wá wọlé àgbàdàgbà ìdúnyà ìgbà àwọn ọ̀sán ń bẹ lórí bí ọ̀nà ẹ̀jẹ̀ lè ní àwọn wá. ìdájọ́ mo sọ̀rọ̀ pa ó ti sọ̀rọ̀ ìmọ̀nà ìbẹ̀ ọ̀gá. ìdájọ́ sọ táàdì tẹ̀lé ó ti wà láàárín ìdájọ́ ìdúnyà tó wọ̀ làwọn ọ̀gá tó tẹ̀lé ẹgbẹ́ tẹ̀lé àwọn ọ̀nà yẹlẹyẹlẹ. àwọn ọ̀nà yẹlẹyẹlẹ náà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pẹ́ka látara ọ̀nà lọ́wọ́. ṣùgbọ́n wọ́n ti tún ẹni ọba tẹ̀lé wọ́n dàgbé ẹ̀sùn náà. ìdára ọ̀nà ẹlẹ́yìn tó kọ̀ ọ̀nà wọn dà. wọ́n tún tẹ́lẹ̀ kí lọ́dọ̀ àti ọmọ ọ̀hún sọ́lá bàbá àdébàdàn sọ́lá nígbà aláyé ọ̀pọ̀ àdàlù ọ̀nà ìlànà wa kọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ ló ti pa wọn lóyún ẹgbẹgbẹ ẹgbẹgbẹ ẹgbẹgbẹ ẹgbẹgbẹ ìgbàgbọ́n àbáwọn ní ilé jọ́sẹ̀ ìnáàdà ṣẹlọ fún ọ tẹ́lẹ̀ ìmọ̀pá ọkọ̀ ìtòkò ọ̀dọ́ náà ẹni ọba kọ àjẹnà sí ìbáwọ̀ ẹlẹ́yìí jẹ́ ẹgbẹ́lẹ́jọ́ ẹgbẹ́ rẹ̀ àwọn sùúrù ikọ̀ ẹnu wọn ti ṣe ìtọ́jú wájú ní ìpàwọ̀ yẹn nítorí pé kò fẹ́ ní wọ́n ń dá ọ̀dà sọ̀rọ̀ gbogbo eléyìí ọmọ ẹjọ́ yìí wáyé ní àti ọlọ́dẹ òun náà wà fún ayé ìdúró ọ̀la ìdúró àti kéèyàn tó máa bẹ̀rẹ̀ òun bẹ́ẹ̀ yẹn bá ti máa àdúgbò tó máa sọ̀rọ̀ àkókò máa bẹ̀rẹ̀ òun ọba tọ́lá rẹ̀ ká sí gbọ́dọ̀ ọba tọ́lá rẹ̀ ká máa sọ̀rọ̀ ẹ̀ bá tó lè fi sàánù wa ó ní bí tuntun táà máa ń bí níbi iṣẹ́ yìí lójú ọ̀nà sáàtọ̀ sáàbí ní ìnà sáàbí ní olórí lọ́dún tó ṣe dodo sáàbí sáàbí ní kúrò lórí àṣìrọ́ ìlúkàlà. tí èèyàn ọba wa mójútó àwọn nǹkan máa ń tó bá rò pé òun bẹ lórí ọ̀nà ìlú náà torí pé kí n bá ń bẹ lórí rẹ̀ lónìí kọ́ ọ̀sẹ̀ wà lálẹ́ yìí torí àwọn ilé ìdí àkọ́kọ́ yọ̀bẹ sọ̀yọ̀ nínú àyà náà ká ìpàwé yà máa ń sọ mùsùlùmí wọ́n yẹ mùsùlùmí fẹ́ẹ́ máa fẹ́ẹ́ lẹ́yẹ sọ̀rọ̀ ìtọ́lá ẹgbẹ́ màná ní ilé ìdẹ́sẹ̀ sọ̀rọ̀ ọgbọ́n ọ̀gá yìí ó fi mọ̀ náà wọ́n wà lọ́wọ́ ìgbà ọ̀gá ẹni gbọ́dọ̀ ọ̀gá yìí ṣe omi ní ìbẹ̀ mùsùlùmí ò fi jẹ ọlọ́pàá mọ̀ sọ̀rọ̀ ìdáná àwọn bàbá wa lẹ̀ ní akọ́lọ́kọ́ máa sọ padà dàdúró ó ní kàkà àjọ àtàwọn nínú àwọn òyìnbó tó gbà ìsà òyìnbó ni wọ́n yọ sọ àwọn àtàwọn yóò wá kọ́lá yìí kó wá lẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ ní sàmù tí a kó tó kó lámẹ́ta àlẹ́ tí ọmọ amẹ́ta tó wọ́n wá kó lámẹ́ta ó tún yẹ kó tí ìjà tí wọ́n sàmù láti wá lẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ tó ti wọ́n lọ́wọ́ sí ẹ̀wọ̀n ìwọ̀n ìbá kẹ́kọ̀ọ́ lọ. ìgbà tí ó kẹ́kọ̀ọ́ lọ ó wá ní lóyún ẹni ó wá dé ibi tó ń ta ní ọ̀rọ̀ tó sọ̀rọ̀ lọ sí ìjọba lọ́ba ti di ọmọ ìyá òkú lọ́wọ́ wá sí wá sí òkú ọlọ́run ní inú wọn ti ká sí àmà àwọn òkú ọ̀bẹ tó náà wọ́n dùn àwọn òkú ọ̀bẹ tó náà wọ́n kò wọ́n ni ọlọ́run àwọn tó dùn inú náà wọ́n àwọn olókùnkùn ìgbàlódé náà wọ́n wà ẹ̀rọ ní ìwé ọ̀rọ̀ àhá àjáde tó gbà ẹ̀ àti ilé tí a lóye wọlé ìwé yìí. torí pé pọ́blẹ́mù ayé ìgbà ní láwọn tí kìí ní lámẹ́ríkà láyé amẹ́ríkà wọ́n ní pọ́blẹ́mù pẹ̀lú àwọn ọ̀rẹ́ yìí. wọ́n àwọn ọ̀jà àtẹ́sí ìwé ìwé yẹn bá yọ lọ sí àwọn ọmọ tó yọ wọ̀nyí àwọn tó bá kókó yọ wà lẹ́yìn. tó dáhùn ìdáhùn ìkójẹ́ yọ̀ wọ́n ti wọ́n ti lọ sí ìjọsìn báyìí wọ́n lọ sí ìjọsìn báyìí ó sì ń lọ. yẹn ti lọ́dún ìsẹ́kọ̀ ó fi ń kú lọ́wọ́ àtàlẹ́ náà. wọ́n lọ sí ìjọsìn ó sì fi ìwé nígbà tí wọ́n sọ̀rọ̀ tó bá ọ̀sọ̀ ìyàwó rẹ̀ ló nínú àwọn ẹbí ẹ̀ ọ̀sà àwọn ẹgbẹ́ mùsùlùmí àwọn ẹ̀yẹ́ ti láwù wá ní ìgbà èyí kí n náà ṣe ọ ọdún èyí ò tó ti àwọn ọmọ rẹ kí ọ̀nà àmà èèyàn tó máa ń lónìí à èyí máa ń lónìí àìmáyé òdò ó ti rọ ilẹ̀ tó pamọ́ àìmáyé mùsùlùmí àná. mùsùlùmí àná àyìnbáyé lé tí ti gbé ìtàn mi wọ̀ rẹ̀ èyí lọ fún máa fi ẹlọ́run bọ̀ bá tọ́lá àrẹ ká sọ ọ̀rẹ́ rẹ pẹ̀lú ìgbà yẹn ba bá gba wa ó fi àwọn ìgbẹ́jẹ́ lẹ̀ wọ́n ti wò ó pa àmàlà lórí àwọn bẹ ó sì ń gbé tọ́ba ti di yọ̀mà ẹ̀jẹ̀ kọ́ aláàbò yìí. ọlọ́run tó bá tọ́lá ẹ̀ka sọ̀rọ̀ àdókè wa ẹ̀yìn láàbù àwọn ìjọba àlẹ́ ìjọba ó jọ àlùfẹ́ ìsájú ìtọ́jú àbá rọ́ ìwà nígbà tí ọlọ́run bá ti mú ọmọ rẹ̀ bí màmá mi. wàlámù ẹ̀jẹ̀ àdókè jàpá ọ̀rọ̀ ìṣàkóso ìyá òsínmí lájẹ̀ ní ní ìlú ọ̀mà àwọn tí wọ́n ní nínú òwe tá a bá wọ àyà dáadáa ẹni tí wàhálà rẹ̀ bá fẹ́ pọ̀ láyé tọrọ rẹ̀ kò dáká yọ ìdí ẹ̀yà sọ ní ọmọ sí kí ni wọ́n ti kó lọ́mọ sí àlàáfíà tí bá fi ń ti dáadáa jíjà rẹ̀ wàhálà rẹ̀ ní ayé wàlámù ẹ̀jẹ̀ ayé jàgbá rọrùn ìyá nítorí kí ni nítorí kí wàá bá rọrùn ìwà àti ọlọ́run sì ní lọ́mọ ẹni tí a nígbà mọ́ wá jọ́ máa ń mú ọlọ́run pọ̀ sára ẹni wá sórí kú. bọ́lá ọba tí ọlá máa mú àwọn tí ń wá lò níbo mi ọlọ́dún wà fún káyà ọkọ̀ láti rí i báyìí náà láti mú àyè ìṣàkà ọ̀rọ̀ ìyá ẹni ọba fa ìrántí ọlọ́run yóò fi sáyé bá lò. àwọn onímọ̀ ìgbésùn ẹ̀rọ ìtọ́ bá ti rí ọba àti ọwọ́ rẹ̀ pa á tí wọn bá ti gbé ilé ayé rẹ òní padà sí àwọn àlùfáà máa gbé torí pé tí ọba ti fẹ́ sùn bẹ́ẹ̀ ti ta yìí ti yà bẹ́ẹ̀ náà lọ́wọ́ wọn bá ti wá sọ̀rọ̀ ìdáyà gbogbo ọ̀nà táàpọ̀ táàbí ní ṣe ṣe yàtọ̀ sí pé àmọ̀ ẹgbẹ́ lọ́wọ́ àtúnṣe lọ lọ́wọ́ wọn bá sọ̀rọ̀ ààrẹ ká kò fún wáyé láì sàlàyé fún wa. èyí náà tún yẹ kọ́ ọ̀yọ́ ìgbàgbọ́ yìí. ìdìnnà sí ọ̀sán. fẹ́ kó òun mọ̀ kó òun sì mọ̀ níwájú ọlọ́run ọ̀kan ló tẹ́lẹ̀ ìdábí dúró lórí ìmọ̀ òdòdó o yẹn láti wá mọ̀ nípa ìmọ̀ náà. tí èèyàn ọba wá mọ̀ nípa ìmọ̀ náà kọ́jà aláìmọ̀kan ló sọ ọ̀yà aláìmọ̀kan ló sọ ọ̀yà ó náà wá gángan àìmọ̀ ìdúró oṣù tó ti pẹ́ ẹ ló ti gbé káàkiri náà ní òní yìí kọ̀ọ̀kan lọ́dọ̀ ẹ̀. inú jọ́jọ́ pé ìmọ̀ máa ń fi màná fún yẹn tẹ́ ẹ bá rẹ̀ nìkan tá a lè mọ̀ ọ́ tí ọ̀wá sí wà àmàlà lọ́wọ́ rẹ̀ kọ̀tẹ́lì máa ní tàbí ká máa rò mà sí kọ́mọ́tì mà lọ́dọ̀ rẹ̀. inú jọ́jọ́ pé àti ìwà ìwọ̀rọ̀ mi ìpàdé ìṣọ̀lá àti ìwà ìṣọ̀lá nígbà tí bàbá إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا ó ní pé ìmọ̀ tí ò ní sí lọ́dọ̀ rẹ bàbá mi wà lọ́dọ̀ ìdìbò ọjọ́ wọn ọ wà á tẹ̀lé náà èmi kọ́ mọ tẹ̀lé ọ̀tẹ̀ lókè ní olùdó ìjọ tẹ̀lé pé nínú ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ tó o bá ti di tẹ̀lé tí ní fipọ̀ àìsí ká sí lọ. ọ̀nà tó tó yé ní ọlọ́kùnrin àwọn onímọ̀ ti àtúnjọ́ yóò wáyé pé gbogbo ẹni ọba fẹ́ tó sójú ọ̀nà ọlọ́run ọba tó náà ẹ̀ka tó jẹ́ àṣẹ ọlọ́run ìwòsàn ọdún tó kù pé wọ́n máa fẹ́ sùn lọ. tó o bá jọ kẹ́kẹ́ pẹ̀lú tí ọba yóò wọlé sí i báyìí àwọn ọ̀dọ́ wọn. tó o bá jọ ní ìmọ̀ ìjọba yìí. tó ọba tó lé ní màmá jẹnu yóò kú láti máa bí. àwọn èèyàn ká bẹ níbi àwọn àwọn èèyàn làwọn tó tọlọ́rọ̀ àwọn àwọn èèyàn làwọn tó yà. má wá sára rẹ ká tó ti gbá lọ́rọ̀ lọ. bá ti ṣe tó àwọn atáwọn ènìyàn kan tẹ̀lé láyé wọ́n máa sọ fún òláàrú àwọn ọ̀gá wọn wọ́n àwọn sọ̀kọ́lọ̀ òláàrú láyé àtọ̀ ìdùnnà na ọlọ́run àwọn tẹ́ ń sọ àlọ́ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ wọ́n yẹ lórí ọ̀nà orí ọ̀nà náà wà tẹ́lẹ̀ àwọn ẹlẹ́sìn ọlọ́run àwọn bàbá ibi tí mo bẹ́ lọ bẹ́ẹ̀ ni pé lọ́dọ̀ tí wà kọ́ la kú la mú mi ò sọ̀rọ̀ fún bàbá ń dá àlùdá sí lápò aláìsí láàrú. wọ́n lọ wá tó ké mu lọ́dọ̀ wọn tó lè ṣe ìyá ọ̀la wọn dàbí pé amúyí má ta. ẹ lọ́dà kẹsàn-án lórí wa pàtó kò ní abáàbà tó máa kó tó ń tàkìtì wò ìdàbẹ́ ìdáná táwọn alábá ń yá ẹgbẹ́ ìlẹ̀ dáná fúnra gbá bá jẹ sọ fún kí ẹ máa dáná ẹ̀yọ́ lé lórí ẹ̀ ẹwà tó ọ̀tọ̀ ọ̀gbọ̀n náà bọ̀ ọ̀gbọ̀n tó ti tẹ̀ sí wọn lọ́wọ́ dáa tó rẹ̀ kakọ́ táyà jẹ. àdúgbò yẹn ọ̀dọ́ra ọ̀kan nínú nítorí ọ̀rọ̀ ọba tó lára ẹ̀ka fún ìsàlàyé ọ̀nà ọ̀nà wa tí ó sì di ojú wa ẹ̀ka tá a wá sí ìlú tá a ti gbọ́ lórí ẹ̀rẹ́ ìdí ọ̀bá jẹ́ akábíyèsí ó jẹ́ àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní í ṣe sùn. làárẹ̀ ìbọ̀rọ̀ yìí mo fi bàbá rẹ̀ níbi ìbí ni ó tẹ̀lé. tẹ̀lé mi ò ibi ọmọ yìí ó wá sọ fún bàbá rẹ̀ wípé ìrẹ̀ bàbá mi ayé pé tẹ̀ lọ́nà àmà ọ̀rọ̀ tó ń lò. nínú àwọn àmà ìrẹsì ọ oníkẹ́ lọ́lọ́run tó a máa tẹ̀lé kàkàkà tó fàtàkùn náà ti ìwé ọ̀nà àmà àtọ̀lọ́ àti kábójútó ọ̀nà tá a lè kábójútó àwọn tá a jọ̀dọ̀ ẹja wà mọ̀ fún ẹ̀sìn lọ. eléyìí tá a bá ti mà ẹja bíbí lọ́wọ́ àwọn tó máa kámọ́ bá a sọ ọlọ́run ti já sọ. àbàbà wọn jà lọ wà á ní lọ́wọ́ ẹ̀já máa nà ẹ̀ẹ́dì ìbádẹ́lẹ̀ òní màmí rájò olórí ẹ̀já kà á. ẹ̀rù wa ni o. الذين هم ينفعون إن هذا سبحانه يأتي بجسده sẹ́yìn ọ̀rọ̀ bá mẹ́rin àjọ òun sá lọ́rọ̀ àjọ àdá. rárá ṣùgbọ́n àánú ìyáàjì ní àárọ̀ lọ́rọ̀ àánú ìyáàjì ṣàkóso bẹ́yìn bá fẹ́ mọ̀nà kó sá lọ́rọ̀ àjọ. tó bá fẹ́ dáyé kódà tó bá kú tó àdúrà àdúrà àdúrà ọgbà tẹ̀lé àdúrà. wàyà sí lákòókò dá àkókò gbogbo àyè yóò di yín lọ́kẹ́ yóò di yín lára tó bá ń gbàgbọ́ àjàdá lọ́wọ́. àyè wò. àwọn náà. sọ táwọn ọmọ àyọ máa wọ. bẹ́ẹ̀ bá ti káwọn ọmọ ayé lẹ́sìn ìjẹ́ ìbẹ̀rẹ̀ bí àkùrán lẹ́yìn òsì ìwò. tọ́wọ́ bá ti bójú táwọn ọmọ rẹ tó ń wọ́n kẹ́kọ̀ọ́ ìwọ wọn ní sọ́dọ̀ wọn àti sísọ. ọ̀wá ní wáyé kó kó láyé kọ́ mọ́ nípa bí yóò bá fọ́ ọmọ lẹ́nu ẹ̀rí ọlọ́wọ́ bá tó sọ àdúrà níbi táyé ti dé lónìí bí èèyàn bá rí pé wọ́n kọ́ ní torí ọmọ ìsọ pé ọmọ àyọ̀ ọmọ lòlù torí tó bá já fún ọmọ ọmọ òní gbélé yẹn kì í ṣèkì ọmọ òní gbélé yẹn yóò lè tún yẹn lè fi gbé yóò tún lè yọ wà ní fámìlì àkọsí tọ́ba dà tún bá lè yà fún ọmọ kan ìgbà ní ẹ̀ bá fẹ́ jọ́ já fún ọmọ rẹ̀ yọ wà ní pé mò ń kọ́lé ìtòjú àwọn ọmọ mi ni òṣèlú ah, ṣe kì í túmọ̀ lọ́wọ́ sọ pé káwọn àyẹ̀wò lọ́wọ́ kọ́lé kọ́ wá sọ́mọ tí ó kọ́lé lọ́wọ́ lọ́wọ́ ìwé bàbá rẹ̀ yọ. torí báyìí ká ìmọ̀ táwọn ọmọ ti wá lọ́wọ́ bá tó kọ́lé irú àwọn ilé ìyá òkú ìmọ̀ tó lé wọ́n lé àwọn bàbá wa dà. ayé mi mú àwọn àgbà wọn ní. òun ni wípé gbogbo káyọ̀ níbẹ̀ ní ìgbẹ́láyé ọlọ́wọ́ jẹ́lé tí òun gbé. bẹ́ẹ̀ni bọ́ wà lẹ́nu ọlọ́wọ́ wá ní nínú tàbí pé òdo tí wọ́n bá wá owó yá òun dá òun ọ̀dẹ́ wà mi ta ti parí àwọn náà àwọn tó ti ní ọ̀rọ̀ tó wà lọ́sọ̀ yìí lọ. ní ìgbà tó sọ àtúwáwá ìlú nígbà yìí. ọlọ́run ọ̀rọ̀ ọba tó láàrin ká ó sì gba ààyè láforíjì. àforíjì ọlọ́run ọba tó láàrin ká ọ́ sá ààyè lórí pé náà lọ́ àyẹ̀wò ní ìgbòho wà ní ìgbà kò sí ẹ̀jẹ̀ tọ́lọ̀ wọlé ìgbà ní ẹ̀bá tí wàá mú nítorí máa tọ́ra fún ìgbìmọ̀ ìwà ẹ̀jẹ̀ lórí ẹ̀ ẹyẹ ní olórí ọ̀dà wọn ẹnìkan wá bá ní bàbá yàrá sọ̀rọ̀ lọ ha ìwé ìsọ̀lá mi lọ ọba ní ìyájọ́ bí àwọn àìsàn òkúta àmì ìlànà owó bá kú lára ẹni tó bá jẹ ẹgbẹ́ ṣe owó sí owó rẹ ẹni fẹ́ tó wọ ta ìdílé ní ìlú ọ̀hún owó ẹ̀ bá fẹ́ kọ́ sẹ́sẹ̀ ọdún kù ní ọ̀dà sí fàlàfíà tó ti fi ta àṣà ìhà òfin kẹsàn-án tí wọ́n gbẹ̀lẹ́ tẹ̀ tó náà bá wọn dábẹ́. وهو في ذلك لم يترك زادة حاجة ولا زادة إلا أتاها yẹtu fi tẹsẹ lásán o náà bá ní ẹsẹ kan ló tún fi ìlú ẹsẹ kápá àyẹ̀rẹ́ bàbẹ̀ náà bá tún lẹsẹ kan ẹsẹ wẹrẹ tó jà ju ẹ àti ńlá àti bọ̀ ó ní àná ọ̀hẹ́lá wùdá wà ọ̀hẹ́lá wùdá wà tí irun rẹ̀ nígbà tó bá kọ́rọ̀ ó lè tó fẹ́ tó bá kọ́rọ̀ kọ́rọ̀ tó fẹ́. Tẹ̀lé tó ẹ̀kọ́ jẹ́ ẹ̀sẹ̀ tó bá wù tó lè lóun tó bá kọ́lọ̀ ọba wa ta tó bá rẹ̀. Ànábi sọ̀rọ̀ àdìwọ̀ ẹ̀ lọ́sọ̀ là kó wà ẹ̀dẹ̀ sọ̀. Ànábi sọ̀rọ̀ àdìwọ̀ ẹ̀ lọ́sọ̀ là tó tó kọ́ صلى الله عليه وسلم فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأنك رسول ilé jẹ́ ìlú kò sẹ́ni tó ní ẹ̀ kó sì tó sílẹ̀ yọ̀ lọ́wọ́ àkọ́kọ́. owó ní sára ló lọ́wọ́ ọjọ́ sì kò pọ̀ lọ́rọ̀ o mo sì mọ̀ pé olùjẹ́ ìbẹ̀ pé oníṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá láyé kàtọ́ ọ̀rọ̀ sẹ́yìn. alẹ́ mi tó bá yẹ náà tó bá fẹ́ lórí ọ̀rọ̀ tí ọba gbà láàbù ní ìgbà ìgbà kan tó bá gba ìsìlámù tó bá túbà lẹ́sẹ̀ oṣù tó náà ọlọ́kùnrin bọ́ kàkú. o ní torí rẹ̀ kó bí ní kó wá ná polówó lórí ìmọ̀ ọ̀rọ̀ kò sí rẹ̀ ẹ̀ẹ́dọ̀ sẹ́ni ẹ̀ẹ́dọ̀ bí kàkú sí rẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní àwọn ẹ̀yìn àwọn ọ̀la. ìgbà táwọn ẹ̀sẹ̀ mi ti wá mọ́ mi ní lọ́sọ̀rọ̀ ó ní ìrìn ànábì ọlọ́run bá ní àforíjì anábìsọ bàbá bá ní ìwádìí ọ̀sán àwọn ó ní bẹ́ẹ̀ anábì ní ọlọ́run bá ní àforíjì dábàá ní ìṣòro kó bá jẹ́ mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní ìṣẹ́ àdára lọ́wọ́ wọ́n sá tó kó lè ní ìlà lójú ọjà ń pè láburú má ti mọ láburú yìí anábì wàá dùn anábì ní fàyẹ̀ dáa dùn ọ̀yẹ́jàlú ọ̀nàmọ́ ọ̀gbẹ̀dájà ọ̀yẹ̀rọ̀ọ̀dẹ́ kólàbò gbogbo tó o ṣe nínú ẹ̀jẹ̀ kó ṣe pọ̀ tó lọ́wọ́ kó ṣe dára ó lò fi lára rà táàbù bá má ti bẹ́ẹ̀ mọ́tò ìfà kò tó bá dọ́kà dodo ẹ̀ kó o tó lọ́wọ́ dá àkóso tó pọ̀ ọlọ́wọ́ kó o sọ ní orí pọ̀ lóòtú bá tó ọ̀dọ́ kan tó ti padà ṣe lọ ẹ̀ nígbà yìí lọ́ba àdàtì sọ́lọ́wọ́ àlẹ́ ìwà àlẹ́ ìwà sábà. ó ní ìyá ànábì à ànábì mo mọ jalè pọ̀ àwọn èèyàn bẹ bá dọdọ àgbàpọ tí mo jalè wọn wàfàjọrọ ìjẹ bá lẹ́yìn àyà kò ní kò sí wà nǹkan síbẹ̀síbẹ̀ náà ọlọ́run ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àti. oge ndị ọmọ ara ahụ ní á ọ̀dọ̀ kù. Bàmà sáàlà ìyàbí wọn kúrò dàbí ní ìwọ̀n nípa ìwọ̀n tó fi ọwọ́ ọmọ aláwọ̀ tí wọ́n fi ilé ìfẹ̀kọ̀ fún tá a ká láti ó náà ṣe é pé bá kó lórí ọ̀nà ọlọ́run ní òkú bá kú ìyàwó tí máa sáànà tó bá lè sọ fún ìyàwó rẹ ìyàwó àtàbí ọlọ́run ní ìgbé lọ́dọ̀ rẹ. ó yẹ sọ́sọ́ fún anábì náà anábì tó sùn bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ anábì náà wà lọ́dọ̀ rẹ náà ìdọ́lọ́run tó lè kápá lórí ìṣúgbé ìgbé òtútù yẹ kọ́ kápẹ́. anábì náà ṣe tọ́lù rẹ jẹ́gìrì ìbáni ádámà mọ́tìrọ̀ dámì bí ẹ̀ jẹ́ pé ó kúrò lára wa bẹ́ẹ̀ náà lè ṣe kúrò. lọ́la mọ́tì الشيء الذي ولا الشيء الذي يكون هذا الذي يسمع الأمر يعمل أين إن الصراط إن الصراط المستقيم ترى ما وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون tuntun bá làálà kú lórí tẹ ẹ bá tún wá lẹ́nu bí ẹni tẹ ẹ ní yóò fi jáde àwọn ìgbà lọ́dọ̀ lọ bẹ́ẹ̀ bí ní ti ìlànà ìṣẹ̀ lọ. ẹni lórí ọ̀dà náà nínú tí ó wọ́n ní ádámù ní bá ti là kó sí i. ẹni ní yẹsẹ̀ ọ̀pá àyà yàtọ̀ bá màtí báyìí àwọn èèyàn màtí láìpẹ́ àwọn ọmọ tó bíbí náà màtí ń kí wọn tó ẹlòmíì torí kí wọn bá wọn fi láǹfà níbi kí wọn. àwọn ọmọ mi bẹ wọn wà ní ìgbà ní ìlú sẹkàwé ìlú ní àyè tí wọn ìlú ìgbà onígbà àbúrò wọn fi láǹfà àbìlànà ọjọ àwọn ọmọ mi ní ilé ìfẹ́ tí wọn mọ ní ẹgbẹ́ ah alájà kókó kàmá fi yàrá làájà àti ní ìbá nìkan yóò kàmá fi yàrá làájà àti wọn wá lọ lọ́sílá ẹni tí ọ máa nà bí ó ti tọ́lọ̀ ń lọ ọ̀tọ̀ wọn là kó lé ayé ní ìṣòwò ní sí lọ ọmọ ẹni nìyí wọn yẹ yé ìyá ọmọ ẹni nìyí wọn sàkó mi wọn sọ wọn gbé wàhálà ìwọ tó ọba bẹ́ẹ̀ ṣe ti ọlọ́run ọba bọ̀ bẹ́ẹ̀ fi ilẹ̀ ó ní owó pẹ́kìlá yọ ọ̀sán pa tí òun yóò tún mi láyé torí pẹ́kìlá yọ ọ̀sán pa mi olókùn bá kú sọ yìí. olùkà àbútọ́yì anábì lọ́wọ́ bá oníyà èrè bàbá ọba kan bàbá àlù yà ọba ti wí ọ̀nà àwọn na àwọn ọ̀gá tó ti wọ́n ti wí ara wọn àmọ́ ọ̀gá ti àwọn wà ní ìdààmú pọ̀ ọlọ́run ní alẹ́mùtù mi á nà ní iná muhammad. wọ́n ní mo mọ̀ ọ́ jà mí lójú ẹ̀sìn tó mú wáyé rẹ̀ muhammad. mi ní kọ́ ìrìn adé ya ní sí iná. ṣé wá Èmi àti bàbá rẹ̀ lájọ́ mọ bàbá kan náà ní wàá lọ mọ àbúrò mi àwọn kẹsẹsẹ ní wàá gbà fún mi mà wá tẹ̀lé olùbàdàn olùbàdàn olùdè wà ó yóò kú mi ọtí wàá tẹ pé mo wá ń bẹ̀ wí mo sì fẹ́ sọ́ra ṣé kíkà yọ ọmọ pè mí ní àgàdà mọ́tà lọ. lọ́wọ́ àjọ ayé sọ ní ìtàn àwọn ọmọ kajú ìjọ ìdàkà àlejò sọ láàyè ọyọ ìjọba àlejò ní owó sì bẹ̀rẹ̀ kíbi ẹyọ kan kí ọlẹ lọ sí ìyá rẹ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ náà ní owó tó yá rí ó kéré sùdò lọ́rọ̀ yìí ìgbẹ́ tó ìgbà tó ìgbà wọn yàtọ̀ ti kéré kù nínú náà lọ́wọ́ àlejò ní oní kékeré wọn bàtà anámúnyà kọ́kọ́rọ́ ìwà tó wọ́n wọ bàtà anámú kọ́kọ́rọ́ ìwà tó ìyàtọ̀ kéré sùdò ìyá rẹ ṣùgbọ́n kí ni òdi ọgbà kí ló jẹ́ ọyẹ tẹ kó níbi mà kí là yọ. èyí náà ń ṣe ọ ọdún. tó tẹ́lẹ̀ bá ń fẹ́ àṣìrọ́ olùmọ̀sánmí ọgbọ̀dọ̀ máa ń tọ́lọ̀ ń fẹ́ yàtọ̀ sí ayé fẹ́. ẹ̀sìn òdi àwọn ti ń táyé bá fẹ́ tí ọ̀pá yà tọ́lọ̀. tí àtàyè ti ń fa ilé kọ́lẹ́ ní ti wọ́n yọ̀ báyìí wọ́n yọ̀ bọ́nà yọ̀ bẹ́ẹ̀. irú ọ̀pọ̀ táyé ń lò ní ti òsì ṣùgbọ́n ọ̀nà báyìí ti la yé sáà lé ìwé ní ọ̀rọ̀ alájú yóò wà bí màmú òfin sílẹ̀ lọ́lájú. èèyàn yóò ta ta ta ló wọlé yìí àwọn adìrẹ ti dé àwọn èèyàn ti rẹ pẹtẹ ìgbà àwọn òde wo lọ́ka ti dá àwọn èèyàn ti rẹ pẹtẹ àwọn èèyàn tó ń pè nínú àwọn òde tá a mọ̀ kí wọ́n ti yàn lára ṣùgbọ́n wọn lọ sí ilé wo èwo kò sí pé àwọn tí wọ́n wọ́n wà ní wọ́n wà nínú àwọn ọmọ tí pẹ̀lú tọ́lọ̀ ń jáde wọ́n wà sí àwọn èyí rẹ̀ pẹ̀lẹ́. ẹjọ́ bá wọn pátọ́ òfin bá wọn ká àyè ọmọ tó ń sọ lọ́rùn wọn làwọn òkú kékeré aláṣẹ alẹ́ ọdún wa ti àti bí wọn dàgbà ìjọba àwọn fẹ́ẹ́ ti àti kàkí fún wọn ní táwọn náà wọlé irú ọ̀dọ́ ilé ìwọ̀n bá tọ́lọ́. ìyá sí ọ̀rọ̀ ìwọ̀n sọ láwù ẹni tí ọba fẹ́ yẹ ẹ lórí ìmọ̀ nìkọ́lá làáfíà lọ dábàá fún un. àwọn èèyàn rí lọ́gbọ̀dọ̀ mú lọ́rẹ̀ẹ́ àwọn Yorùbá lọ́jọ́ tó ti fẹ́ yẹn ti yá àti bá ń bá já yọ jẹ̀jẹ̀. yọ jẹ̀jẹ̀ níbi òyì bí ọba jẹ́ ẹbí jẹ́ inú rẹ̀ wù yìí làkọ́. ẹjẹ́ àwọn èèyàn ẹ̀yìn ẹja tó lọ rẹ̀ bá bí èèyàn ẹ̀yìn ẹ̀yìn bí o bá ti báwọn sán dáadáa wọn dáadáa wọn yóò nà kí ni ọmọ àti ìyá mi ọlọ́run kò kọ́kọ́ la rẹ̀ ká kò sẹ́ni tí ma àti yé ti kọ̀ ọlọ́run kò kọ́kọ́ la rẹ̀ ká ti sọ̀rọ̀ àwọn èèyàn rẹ̀ fún ọmọ àti ọ̀la. àwọn èèyàn rẹ̀ yìí wọ́n ti lu wọn lẹ̀ sórí ẹ̀kọ́ wọ́n jáde kúrò lójú wọn máa ń lò lójú wọn ọlọ́run ló ní ìyàwó ìdíyàwó àmà ìrántí ìlera. ó dá àwọn ọmọ kéékèèké tí wọ́n jọ náà wá lọ àlékún mọ̀nà àti wọn ṣùgbọ́n wọn kúrò àwọn tó ní ìdí ló bá àwọn ṣe. títí wọn á fẹ́ ló bẹ̀ sí àwọn ẹni wá kúrò lé. ìgbà tí wọ́n á kúrò lé torí báwọn bá tọ́lọ́wọ́n bá àwọn ọ̀fẹ́ ṣẹ́ lọ ẹran tó ní wọ́n á bá wọn ṣe torí bẹ́ẹ̀ tó ń bá wọn rìn ẹranko jẹ ọlọ́run tó jẹ tó pọ̀ ní àyàlùmáì torí tí ọlọ́run bá rẹpọ̀ náà yẹ ọ àtọ́ lé ìyẹn nínú àgbà á bẹ̀rẹ̀ fún olówó náà tọ́lá àbàkù rọ ẹ̀kọ́ ajá kúta tó bí ìyẹn ní ìdílé bàrájà yìí bá àwọn ọmọ yìí ó ní bàrájà lónìí àbí bẹ́ẹ̀ kọ́ ebi tó fi ti wọ̀ ìgbésẹ̀ àwọn ọmọ yẹn tó ń sáré àwọn ajá ẹni gbogbo yẹn máa ta àwọn òṣèlú ṣùgbọ́n náà wọ́n bá nítorí kó báwọn èèyàn ayé rìn ọlọ́wọ́ pa ọdún pírẹ́sìtì ìṣẹ̀ náà lórí wọ́n jọ tó ṣiṣẹ́ wò wọ́n jọ tó rìn ọlọ́wọ́ pa. ọjà àwọn èèyàn ayé ẹran tó kó báwọn èèyàn ọlọ́jà dá kọ́ lọ́wọ́ nígbà àwọn èèyàn ọmọ sọ yìí kí mẹ́ta ni wọ́n rọ ajá wọn kẹ́rin. bí àwọn ọmọ yóò máa bọ̀rí pé ọ́fíà tó láàyè ya ìṣòro àwọn ọmọ mi máa ń lò àjà àwọn ọ̀gá lọ́jọ́ máa ń fi ìdọ̀tọ́ yìí ọlọ́ọ̀dì kú ọ̀hún padà wọ́n sọ wọn máa ń pẹ̀ wọ́n dàbí sọ bẹ́ẹ̀ mo sẹ́ni tó mọ̀ wọ́n yẹn tó sọ ọlọ́wọ́ àgbo yóni wọn ní mẹ́ta ni wọn ajá ti tẹ yọjọ náà dà kọ wọn ti bí èèyàn yẹ wọn ní márùn ni wọn ajá ti tẹ pa wọn dà dà kọ. Ọlọ́run bá wá ní bí ìdáhùn bí ìmọ̀ sẹ́yìn ìgbà tó fi nà sálá kọ̀ọ̀kan ni ọlọ́sùn ọ̀gbìn ìgbà yìí ló ní wọ́n sọ ọ̀rọ̀ rẹ̀. ó ní ìdáhùn náà mẹ́ sábà tó sọ pé méjì ni wọn ajá mi sọ ìlú mi rẹ̀. ọ̀wá tẹ̀lé ìrìn pé ẹni pé aláwọ̀ ìlà ọ̀yí lẹ́yìn tó sọ wípé méjì ni wọ́n ajá kẹ̀kẹ́ inú àbá ti èmi wà nínú àwọn akọ́ṣẹ́ ìlú mọ̀ wà nínú ọ̀sán yìí ní ìgbà tó sọ ilé ìwé ní ọjọ́ méjì lọ́wọ́ yìí ó ti wọ́n ti àwọn méjì ajá kẹ̀kẹ́ yọ. títa fẹ́ ló ń bẹ ní kí ajá bí èèyàn rí ọjà ajá rí bájá bí èèyàn kú náà ní ajá kú ní ìwà àgbàkalẹ̀ ó sì èèyàn náà ló bí èèyàn rí wọ́n sọ bí pẹ̀lú ìlànà dáadáa ọwọ́ ìṣòro lọ́wọ́ ọdún yẹn wúlò èyí ò rí ìṣó rẹ̀ kó lè ẹ̀ tó lọ́nà àjà onímọ̀ ìlú ajá sí ọjà nígbà tó ti já pẹ̀lú ọjà kò lórí ọ̀dọ́ tó ti wọ̀ ẹ̀ ọlọ́mọ ìyá ajá ọjà àwọn ìlú ajá ọjà ọjà tó kéde ọjà tó ní ìyẹn ọjà tó ṣé àlọ́ọ̀bọ̀ là wà ẹ̀yìn náà. àbíká lójú kò níbi ọlọ́wọ́ bá wọ́n máa nà kọ́lọ́mọjà sọ abẹ́ ọlọ́wọ́ vai fazer o que você vai fazer.